àdìsá oníta isi àdìsá. àdìsá. àdìsá oníta isi o. àdìsá. àdìsá oníta isi ẹ̀gbá. àdìsá. ṣé àsìkò ti tó ni àsìkò ti tó ọkọ yín kọ́. ẹyin mi ò sí ilé ẹjọ kò sí ilé ni ẹjọ hospital kò jìnnà kò jìnnà níbo ló wà. báyìí báyìí ọ̀nà báyìí sálẹ̀ báyìí ẹjọ. ibo la máa yà sí. ẹjọ ọmọ báyìí ni ìṣe ni kẹ́ ẹ ní sùúrù ẹ ní sùúrù tẹ̀sí ni ká wá ẹ jẹ́ ká wá tẹ̀sí ẹ pẹ̀lẹ́ ẹ ti sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá tẹ̀sí. Ah, ah, ah, ó dà ẹ díẹ̀ díẹ̀ ẹ gbé ẹsẹ̀ sí títì díẹ̀ ẹ ó yá ó yá ó yá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó yá ó yá ó mm. yá ẹ̀yin mi ò díẹ̀ díẹ̀ díẹ̀ nǹkan ti ń bọ̀ o. látàárọ̀. Eh, tẹ́sí tẹ́sí. iṣẹ́ ìlọ. igbó hospital. hospital bo. Eh, iwájú bẹ̀ yẹn ló wà. ẹ wọlé wọlé aláboyún ojú rẹ̀ rojú ṣàánú. ẹ pẹ̀lẹ́ ojú ló ń rojú eh, ṣàánú ni. ẹ ṣe. ẹ wọlé ẹ rọra gbẹ́sẹ̀ rẹ̀. díẹ̀ díẹ̀ o. ojú rẹ̀ ló ń rojú ṣàánú díẹ̀ díẹ̀ o. ẹ ṣe ṣe ẹ bá ń ṣe léyìí ẹ rọra ẹ rọra pẹ̀lẹ́ ojúkẹrẹ ìrojú ṣàánú ojúrẹ ìrojú ṣàánú ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. díẹ̀ díẹ̀ pẹ̀lẹ́. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ebi bẹ́ẹ̀ kò jìn. kò jìnnà kò jìnnà iwájú yẹn ni. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Àdìsá ò ní tàìsí o. Àdìsá back boy. See what I want? ọ̀dára tó sanwó ọlọ́wọ́ bá díẹ̀ díẹ̀ ni. right bad boy. síwára àwọn àti I'm ẹ tilẹ̀kùn parí anybody ẹ I'm anybody ọlọ́wọ́ bá ti yá I'm jẹ́ nínú àdúgbò wa bí. I'm bọ́dà mi kò ní bàjẹ́ I'm ọ wà á gbàyì wà I'm ṣeré ọmọ pẹ́ ní bàjẹ́ I'm ẹ láéláé ẹ gbó lọ́wọ́ I'm ẹ sanwó ẹ má rọ̀ I'm ẹ yàn kan kó lọ́ọ́ I'm yàn kan kó wà lọ́dọ̀ I'm ìdè wọn. tí ó ti yọra sílẹ̀ sílẹ̀ sílẹ̀ wàá gbayì wàá gbayì oró ni ẹ oró ńlá tuwálè aláyé wàá gbayì bàbá ńlá tilẹ̀kùn ẹ máa mọ tẹ́ ẹ ṣe o ẹ máa mọ tẹ́ ẹ ṣe o ẹ máa mọ tẹ́ ẹ ṣe o bí bá a ṣe dédé yẹn àgbà yìí ló sà ló sà àgbà yìí ẹ ṣí kí ní jàre. ẹ filẹ̀ ṣẹló. bọ́dọ̀sẹ̀ ẹ ṣí kí jọ. owó kíni. owó kíni owó kíni. alẹ́ falẹ̀ àgbà láyọjọ sọ káníbà bá ṣe máa ń ṣe ẹ fún àwọn bọ́ọ̀sì lówó. owó káníbà yìí wo. ẹ kú ọjà rẹ ẹsẹ mọ̀tà tẹ èèyàn ń ṣeré. ẹ yẹ kú ọjà rẹ. mo rẹ́ẹ̀pù aláboyún kan ni ọsibítù ẹ̀ nìyẹn. kí ló kọ́ àpàdé aláboyún kí ló ṣe é dẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu aláborí ló kó wa síbi kí ló ṣe yí jẹ́ ìwé. jọjọ sẹ́wọ̀n ni báńdà àdúgbò yìí. ọ̀gbẹ́ni tó ń sọ nǹkan mi o. kí ló ṣe yí ẹ máa fún wa lówó kẹ́ kọjá. kí nìdí. à ń ṣe kánífà ni. ó gbàgbọ́ aláboyún ni mo rán lọ́wọ́. Ebi gan lọ́la bo oyún lé kí ló ṣe máa tó sọ̀rọ̀ báyìí kí ló ṣe yín. gẹ́gẹ́ wọ́n tẹ̀ ń ṣe ẹtí géètì ìwọ ọdẹ sí. aláyẹ máa jẹ fún àwọn èrò yín sẹ́ o. bàbá bí ìyá ẹ̀dá tún ti géètì yẹn. sẹ́wọ̀n ló la àdúgbò yìí. tún ti géètì yẹn mo fún ẹ kan ẹ lọ́la kan. jẹ fún ọ. ẹlò wà á jẹ fún ọmọ lọ́wọ́ wà á kú mọ́ lọ́wọ́. ó kú ẹ lọ́ máa gbà ọ̀nkú ẹ̀wọ̀ ẹ̀jọ̀ aláboyún wà nù mọ́tò. má bẹjọ ẹ̀jọ̀ má bẹjọ ẹ̀wọ̀n sọ pé mi ò dá aláboyún lé ìyàwó mi mi ò kí n gbé sọ́sítà ní máa ń fẹsẹ̀ ara ẹ̀rìn lọ́rin lóòrù ó lè lọ sọ́sítà lẹ́ẹ̀mẹ́ta ó sì ẹ̀jọ̀ kàyé. ìwà lálábòyún ló lọ ló dájú báyìí kí ló kọ́ ló ní. iṣẹ́ tó gbowó ni. ọlọ́wọ́ abá ti yé jẹ́ ni tá a fi ń jẹun tá a fi ń jẹun. màsáré kojú ẹ̀jẹ̀ màsáré kojú ẹ̀jẹ̀. ẹ̀ ló àbúrò sì ni wọ́n bu ó tiẹ̀ dà pé má dà ní ìfàsẹ̀ má dà ní ìfàsẹ̀ wọ́n bu. ní irú ẹ bẹ̀ àbọ̀dọ̀ sì ni yín àbámọ́tò ẹ jẹ́ ọlọ́wọ́ bá wo dúró kó jẹ́ àbọ̀dọ̀ sì ni yín. má dà wá kọ́ lulẹ̀ má dà wọ́n lọ́wọ́ tó ń fẹsẹ̀ ta wá dà lulẹ̀. ọkọ̀jú lọ́wọ́ ojú sànú ojú. ọmọ jẹ́ fún ọmọ mi ò bá rí ọmọ jẹ́ fún ìwọ wà á jẹ́ fún ọmọ mi ìwọ àti ọlọ́wọ́ apá ọlọ́wọ́ apá ti ìwọ àti ẹ̀jẹ̀ tó dápé dápé wà bu ìjọ ẹ̀ mọ̀ wà bu. ọlọ́wọ́ ẹ. mo tẹ fẹ́ sí. àní ma jẹ mo tẹ fẹ́ sí. wà á fẹsẹ̀ fọ ẹ ọlọ́wọ́ fi wálẹ̀ fi wálẹ̀ wà á jẹ́ fún ọmọ mi lọ́wọ́ fi wálẹ̀ ẹ̀wẹ̀ má jà. Jesus. Jesus. ọlọ́run. yìí ti kú. mi sọ fún ẹ bẹ́ẹ̀ jáwé àwọn olóṣì nìyí. ṣé mi sọ fún ẹ. ẹ lo scope kí ilé sí gate. mi ò lo scope ó ti kú ọwọ́ wò. sọ orílẹ̀ yayin lo scope ó ti kú. yayin lo scope ó kú kí ló ṣe. aláboyún ti kú. ẹ kí ló ṣe. aláboyún ti kú. kí lè sí gate fún yàrá. ẹ ti jẹ́ kó kú àná. ó kú ń bo. aláboyún ti kú. lọ́wọ́ ọ̀rọ̀ tó dá. níbo ọ̀rọ̀ wọn ló dá. máa tọ́ sí ó ti dànù tí mo ràn lọ́wọ́. ìyàwó mi ni o ìyàwó mi ni o ìyàwó mi ni o ìyàwó mi ni o. bá a bá sọ̀kò sọ̀jà sótán bá a bá sọ̀kò sọ̀jà aráàlú ẹni ló máa ń bà sótán á wí fún ẹ òmùrà kankankan ó ti ẹsẹ̀ bíi wọ́bú ó ń ta mọ́tò nípa sótán sótán wọ́bú ara ẹ̀ àṣeyàwó ẹni àgbẹ̀wò má ti yẹ lọ́wọ́ kú onáyẹ̀fọ́ ra kìtọ̀lá ẹgbẹ́ ẹgbẹ́ gbé wọn lẹ́nu mọ́tò tẹ̀lé o ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ olùdókòwò. àdìsá ò ní tàìsí o àdìsá ò ní tàìsí ẹ̀gbá àdìsá ò ní tàìsí ẹ̀gbá ẹni kò mọ ẹni mọ òkú ìjọ̀gbọ̀n yìí pọ̀ jù ìjọ̀gbọ̀n ò ṣe dá nìkan fún àdìsá ṣe fẹ́ má dìsá ẹ wá wá dìsá ẹ ká lọ lẹ́gbà. wàhálà yìí pọ̀ ju ẹnu pọ̀ àmọ́ tí n bá fẹ́ jayé máa ké sádìsá máa ní kó gbé mi jáde àmọ́ ẹjọ́ yìí pọ̀ ju ó tó wúrọ̀. àdìsá ò ní ta ìsí o àdìsá ò ní ta ìsí lẹ́gbàá àdìsá òní tàìsí o àdìsá òní tàìsí lẹ́gbàá borí bá ẹ ṣe wọ́tà sí àdìsá kó wá dá dánmọ́ ah, sùrùtù yìí pọ̀ jù.